This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human by by Dawa Nigeria. Bẹ́ẹ̀ni, a ṣe Tasu'a bi Ashura tó bá bọ́ sí Yom Sabt àbọ̀jọ́ Jumu'a a ṣe. Eléyìí ni ọ̀rọ̀ àwọn olùmọ̀. Islam Ibn Taymiyyah rahimahullah. Wọ́n bi léèrè

إما شاذ وإما منسوخ إنه قد جاء حديث تسويك وفتانين للوتو ولكن أتقل تعواني في حديث تنفتسرين لجتي لين لموالو يسكيك وفتانين له تنظر الحديث الشاذ هو ما رواه الثقة مخالفا به رواية الثقات àbí mukhalifan bihi riwayatan awsaq fíkọ̀ lọ́gbà wa ẹni tá a máa fọkàn tá a ní fọkàn tán sí ẹgbà wa rẹ̀ ṣùgbọ́n ẹgbà wa yẹn tako ẹgbà wa tàwọn ẹni tó jẹ́ ní ìfọkàntán tán pọ̀ jùlọ àbó ó ó ó ó gbà wa ó tako ẹgbà wa tẹni tó jẹ́ ní ìfọkàntán jù ń lọ so Ibn Taymiyyah sọ bẹ́ẹ̀ àìwá jẹ́ bẹ́ẹ̀ ajẹ́ màá tó ọ̀hún ọjọ́ àdìsí tí àdìsí mi ti parí so eléyìí ni táwọn olùmẹ̀sìn Islam wà lórí ẹ̀ ní gbẹ̀yìngbẹ̀yìn Sheikh Al-Albani rahimahullah àwọn tẹpẹlẹmọpẹ àdìsí yẹn fẹsẹ̀ rinlẹ̀ kò sí nǹkan kan tí ó tó sọ pé ṣáàdì ni kò sì sí nǹkan kan tó sọ pé màsóòkù ni àwọn ò lè kúrò lórí àdìsí yẹn torí àwọn ń sọ pé tó bá yẹ ní Ramadan gbogbo sùyàmù mi àbọ̀dọ̀ sí ní ọmọ sàbùtù àbí òye wa so ṣùgbọ́n ètí àwa wà lórí rẹ̀ náà ni pé gẹ́gẹ́ bí àwọn olùmẹ̀sìn islam yẹn ti sọ wípé hadith yẹn shaz àbí mansukh ìdí ni pé ẹ rí i pé gbogbo à ń ṣe tafsir àti tad'if al-hadith lónìí gbogbo ẹ dá lórí eh, ilmu al-jarh wa at-ta'dil níta sọ fáwọn là ń lò wọ́n sọ pé lágbájá thiqan lágbájá saduq lágbájá eh, sayyi'ul lágbájá matrok lágbájá wàgbà níta wà lónìí so eléyìí kuma a lè tẹ̀lé àwọn technical work yẹn káfi dédé result so ṣùgbọ́n àwọn ẹni tí àwọn ti síwájú wa kìí ṣe pé bóyá ń tán kọ sílẹ̀ lásán làwọn wo ìgbà míì wọ́n ayájà ní tó sọ̀rọ̀ yìí wọ́n bá wọn táyé wọ́n bá wọn lò wọ́n mọ̀ nípa àwọn nǹkan wọn yẹn jù wá lọ so nítorí a ti mọ̀ pé nínú ìmọ̀ inú nǹkan tá a máa ń lò nínú mà ní pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ ta ni sálàfù rẹ náà rọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ jáde ní sẹ́nìkan ti sọ rú sọ nítorí pé kọ́mọ̀lọ́ jẹ́ pé látàrí ọ̀rọ̀ tí wọ́n sọ sẹ́nìkan sọ rú rí yẹn nisbatul ummati ilal jahal ó wà nínú rẹ̀ hatta dìgbà àlùmọ̀ òríran ródòdó yìí kó tó di pé mi dé ẹni tó bá sọ bẹ́ẹ̀ ó léwu nínú ẹ̀sìn Islam torí kò ti sọ pé ijtama'at ummatu an-nabi sallallahu alayhi wa sallam fi hikmatin min al-waqt ala dalalah wal-i'yadu billah nígbà tó ń sọ pé nígbà kan nínú ìgbésí ayé àlùmọ̀ gbogbo wọn orí àánú ni wọ́n fẹnu kò lé lórí mo rò a máa yìí ti pa abẹ́ gbókun rọ́kàn eléyìí ẹ̀sìn ní tó bá wà là ń sọ ẹ̀hẹ́n tó bá béèrè pé iṣẹ́ ẹ sọ yìí báyìí ta ló sọ ọ̀rọ̀ ẹ̀yà àmọ́ wa fún ọ. so kìí ṣe pé àwa kàfẹ́ mú tuntun wá pé wà í ní wà ń kúntù àkírà zamani yìí là á dé bí máa lẹ́m tó kọfẹ́ ọ̀hún àwa ìlú ìsọkúsọ kalan mo rò pé yé wa ilé ìjọba oṣù jẹ náà. wọ́n ní pé ṣé ó tó bá wọn sí ẹgbẹ́ àwọn àwọn wa ní kíní ẹ lọ́wọ́ táwọn lè ya ọjà yẹn lọ́wọ́ ẹ tó. wọ́n ya ọjà tà agbárí rọlẹ nìyẹn wọ́n ya ọjà tà èèyàn gba ọjà tà èèyàn ra ọjà tà tó gbata bá gbà tà aṣojú nìwọ̀n iyekíye tó o bá tà ló kò jíṣẹ́ tó lọ́ọ̀ tà nǹkan kan tẹ̀ ọjà ọlọ́jà lọ iyekíye o bá tà ó sì lè rà á tà ẹgbẹ́ wọn fẹ́ rà á lọ́dọ̀ rẹ̀ ó sì ní kí wọ́n dú ọ̀n bọ̀ ọgbọ́dọ̀ gbowó torí kí anabi sallallahu alaihi wasallam sọ pé la tabi' ma laysa 'indak ntó ní ọgbọ́dọ̀ ta ṣe wọ́n wà lọ́ọ́ rà tọ́ba wa rà wá wá tà bó ba ṣe tẹ̀ àmọ́ ṣé mo lè yá ta ẹgbẹ́ rọ̀ bá ṣé mo lè yá ta eléyìí la tabi' ma laysa 'indak náà.